bàbá tán jẹ́ mufti madina lónìí lọ́jọ́ kí ni mo pé al'allamatu sheikh salih suhaimi hafizahullah àwọn ni mufti madina àwọn ń sọ̀rọ̀ pa sheikh abdurrazak albadar láti sọ̀rọ̀ lọ́jọ́ náà àwọn ni sheikh abdurrazak tẹ́wọ́ yóò wà tilmidi ọmọ kéwù mi ni student mi ni ìyẹn ni pé àwọn ṣe kí ni àwọn kọ́ wọn ọjọ́ wa Mádínà náà ló ní o gbọ́jọ́ tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti di mufti jọ́nà náà àmọ́ kálukú ti mọ̀ wọn lágbàfà wọ́n ti di marjẹ́ lẹ́tọ̀ láàbìn ẹ̀yìn lágbàáyé filalam kìí sí Mádínà nìkan kìí sí mọ́kàlì kìí sí Saudi nìkan filalam àwọn táà bẹ́ Nàìjíríà tó ń nú àwọn àlfáà táà mọ́ kó ti pé ọ àfáà kan sọ̀rọ̀ a ní ọmọ kíwà wọn ni o àmọ́ nílẹ̀ tòní tó mọ̀ yìí àáfàá yìí o wúwa àlàmù mi nìyẹn ní tí ń jẹ́ ìmọ̀ yìí ó ti mọ̀ jà wọn lọ ní tó ń jẹ́ ìmọ̀ yìí ó ṣe kí ni jama ó ti mọ̀ jà lọ alóò ní wà ní halkọ̀ ṣe gbogbo mọ̀ tó bá ń gbébọ̀ tó ń gbó lára rẹ̀ yóò tutù nínú àánú ọlọ́run wa ni pé ọ̀ ní rí wọn kan bá wọn dá sí kílù ọkàn ni wọ́n ní wọ́n pé wọ́n sọ pé wọ́n rí pé wọ́n sọ pé láà ogun tó ti mọ bá wọn ọ̀rọ̀ ìmọ̀ náà ni wọ́n mọ̀ bá tí wọ́n mọ̀ هكذا kada mọ́ lọ nìyẹn wàwá ṣèrí inú hajj tó lọ ìrọ́ṣẹ̀ parí tẹ̀tírìsì Riyadus Salihin ṣẹ́rí Riyadus Salihin nìkan tí ń bàbọ̀ bó jẹ́ pé láàánú ọlọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́ni kí wọ́n Mọdínà jọ́nà àwọn bá tí wọ́n parí mo ọ̀pọ̀ yìí tó náà online ní kò ń ṣe physical class àmáwà ó ṣe hìdọ̀lá èmi ò rò pé mo jòkó ní halkọ̀ wọn jọ kan rí kí èèyàn mọ́ sórí kọ̀dù àfà àdíìtì tó ti mọ̀ káwà kó ti àdíìtì ó mọ́ ó ti mọ́ ó ti gbọ́rí ó ti kálàdílé ó dájẹ́ bí wọ́n ma nawa ó ti máa bó ti mọ̀ jẹ́kí ṣe kàtùrọ̀ sáà kan jòkó ìṣẹ́jú ṣe àdífì míì ní àbíyàn náà ìyẹn nìkan wákọ́ lẹ́yìn ìpá máa gbé ẹ̀rìn ìrìn àjò ìmọ̀ wá tún wá gbé ẹ̀mí ẹ̀rìn ìrìn àjò lọ́sọ́dọ̀ náà àwọn tàà ń pè láwọn àfáà àmọ́ ti rí ní ẹ̀hùn níjọ́ tí àfáà ò bá ti lè mọ́ so ẹ mọ́ lọ́hùn àfáà yẹn ìníṣẹ́ sí ọ̀tọ̀ ni à ń tó wá nìkan tó wá mọ́ so ẹ mọ́ ta ni ṣùgbọ́n gbogbo tó bá ti wà níjòkó ní mímọ̀ kan tó bá ti rí pé gbogbo wa tó bá ti wà ń bẹ̀ báyìí ẹ̀mí ẹ̀ sàmọ́ padà sọ́dọ̀ ta ni mọ́ fi lóhà fàbẹ̀rẹ̀ ọ̀nà ọ̀la ti ẹnu kí mo gbé ọ̀nà ọ̀la ẹni ẹ̀ torí kí gbogbo ọmọ táwọn akílà wa ń bí ìmọ̀ jẹ́kọ́ aláìrẹ̀ làbẹ́ tó tó ni ẹni ọlọ́run tó tó tó wá ti wá wà níjòkó mọ̀ kan tó wá ń rí bí ronú ń pa ọlọ́run ìjòkó oríire ló wà wọ́n fi ìjòkó bẹ̀rẹ̀ èmi ò wá mọ ẹnìkan o nínú gbà àwọn tèmi tí máa ń pàdé láyé kó wá ló ń jòkó lálkọ Sheikh Abdulrazak Al-Badr kó wá ní òun ò ní lékún ní tíra tán fẹ́ tírìtì àmọ́ tíra tán fẹ́ tírìtì náà tíra báyìí làwọn kọ lónìí o bá wà ìlà kí ó nílà náà kí wọ́n ti wá lọ ka báàbù yẹn kó tó dè ní yẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ náà tóun tó máa gbọ́ àgbékalẹ̀ tó máa gbọ́ voice yẹn gan fún rẹ̀ ó ní tí ń ṣe lára tẹ̀sídáàdù ìmánan wà tẹ̀sídáàdù ilman wà irfanan ó lékún ní ìmán wà tún wá lékún ní mímọ̀ وقبل ذلك أو وفوق ذلك كله لي فلكني إيمان فلكني ما wàtí wọ́n máa rí rẹ̀ ní rí pé ah ní tí ṣe nǹkankan bí ma tọ́rọ máa rí àfáà tó dúwájú ẹgbẹ́ tí mo sì lè gbágbà àwọn ilé ìbáyìí àfáà tó lìbù ní sàmánìwà inú ọ̀ kìí ṣe àwọn àmọ́lájú wa ìhádà zaman asàlùlá jalla fi ọ̀rùlá àtẹ̀gbẹ́ àtẹ̀yìn náà ọlọ́n kó fi mọ̀ kí àwa náà ọlọ́n dákò kó fi mọ̀ ṣàánú wa ẹ̀hánú ọlọ́run lèyàn fi dèrí mọ̀ kójọ ìmọ̀ ìṣe nǹkan tí ẹ̀kan máa rò pé wọ́n dọ̀fẹ́ kí dọ́fẹ́ sí lára alẹ́lmù yóò tó làbù wálá alẹ́lmù yóò tà wálá ọlọ́run jọ kó ṣàánú àwa náà